هكذا ثبت من كلام رسول الله صلى الله عليه وسلم والحديث مخرج في الصحيح عند البخاري الحديث عن ابن عباس رضي الله تعالى عنه وارضاهما لذلك لابد كما كنا نتبع ما تعلق بأحكام الصيام بعد أن قد خرج شهر الصوم ولكن من عليه القضاء لا بد أن يعرف ذلك ولا بد أن يعلم أن دين الله أحق أن يقضى وأن دين الله أحق أن يقدم وأن, بيت وأن دين الله أحق ألا يؤخر عباد الله واعلموا أن العلم اختلفت كلمتهم في الحبلى والمرضع إذا افترضا ماذا عليهما من الحكم تعدلت أقوال العلم في هذه المسألة وبهذا نتبع ما صح عن رسول الله صلى الله عليه وسلم من حديث أم المؤمنين عائشة رضي الله عنها وأرضاها والحديث مخرج الصحيح أن رسول الله صلى الله عليه وسلم قال من مات فعليه صوم قال من مات فعليه صوم صام عنه وليه وقد قال سبحانه وتعالى atọrọ ale fẹn kaa jigin fún Ànábì sallallahu alaihi wasallam ẹnti Allahu subhanahu wa ta'ala ala ba ma jẹ kẹ fún wa ọwọ bani sani fún kí Ànábì o bani sani fún la rẹ̀ àti àwọn àti sàhábà rẹ̀ kí àwọn náà kalama tọrọ kẹ fún olúwa Ànábì sallallahu alaihi wasallam níjọ́ pẹ̀lú kìama àwọn ọmọ yàrá ẹsìn mò ń fi àsìkò yìí fún alẹ́ ti bẹ̀rù Allahu subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí mo ṣe ń rẹ̀ gẹ́gẹ́ ti bẹ̀rù rẹ̀ kágbèrò ẹni kọ́rọ̀ àti gbangba káwá máa bẹ̀ ní gbogbo wa àti ní àtẹ̀yìn kó má jà wà lọ tí ó máa bẹ̀rù rẹ̀ níbẹ̀rù ti mànàfíkì kọjọ ọjà ni ìbẹ̀rù tòótọ́ tí ó kọ̀ dá wa ilal khair tí ó máa darí wa lọ síbi dáadáa tí ó sì máa sọ́dá wa àlìṣàr tí ó máa kọ̀kọ́ ní kọjá wípé wọ́n máa bá wá jìyà burú arúgbó abẹ́lọ́n kọ́mọ́sá àti bẹ́ẹ̀ fẹ́ mi àtẹ̀yìn ní àti ní ìdẹ́jọ́ à ń fi bẹ́ẹ̀ lè kú pátá bá bọ̀ níjà ìdógún náà wípé tòótọ́ ọ̀rọ̀ bọ́ ti lọ ṣùgbọ́n ìdájọ́ Allah subhanahu wa ta'ala lọ́sẹ̀kù rẹ̀ ọjẹ́ nǹkan tí ọjẹ́ dandan fún àwọn afárá ti ṣàlàyé ẹ̀kọ́ wa wípé ẹni tí ọ̀ràn kẹsìkejì bá ń bẹ lọ́rùn rẹ̀ lẹ́yìn ìgbà tí tọ́jẹ́ gbèsè láti ọ̀rọ̀ bàbá nù kó lè yé bákan náà èmi ìgbà tá à tí èsì gbèsè lọ́rọ̀ yẹn kéèyàn lè máa bákan náà àwọn ọ̀rọ̀ míì ń bẹ tó yẹ pé wọ́n ń da yányàn lẹ kálíbà sòpinya láàrin èwo ni ìtọ́jẹ́ dandan èwo ni ìtọ́ èsì dandan kí sì ni ọ̀rọ̀ àwọn àbá lóore àkọ́kọ́ kàmù sọ wọ́n pé anamsa sàm sọ wípé fada ìlọ́gbọ́ àhàkù àyọkùdọ̀ gbèsè ọlọ́run ọba kẹ́ máa sáré bẹ́ẹ̀ sí ní ìfẹ́ ọ̀run jù nítorí wípé máa ká àwọn àjọ ليس كما تكلف به العبد تقربا إلى ربه سبحانه وتعالى torí tí àlọ́sọ̀rọ̀ bá ṣe ní ọ̀ràn yẹn fún ẹ̀dá a lè fiwé tí ẹ̀dá tó gbégbó ẹ̀ lọ́rùn tiẹ̀ tó ń bẹ bójú rí Allah subhanahu wa ta'ala tó lẹ́yìn bí ọba kìlẹ̀ ṣe kọ̀ sọ́rọ̀ nǹkan lọ́rùn rẹ̀ ṣùgbọ́n ìtọ́jẹ́ kan sọ̀tọ̀ lọ́nà àbọ̀lọ́rùn ọ̀ràn yẹn ọ̀fẹ́ ọkọ̀ ọ̀gbọ̀rọ̀ mẹ́sẹ̀ máa àkọ́kọ́ àwọn tí wọ́n jẹ́ àwọn ilé àwa bákan náà a gbọ́dọ̀ jẹ́ kí wọ́n mà nítorí pé tààdàrà tàkùwárà lẹ́yìn ọ̀rọ̀ àwọn àfa lórí ọ̀bíyàwó obìnrin kùsùsàn àlùfọ́kùlà àwàlùmọ́bì obìnrin tó bá lóyún tàbí obìnrin tí ń tọmọ lọ ọ̀pọ̀lọpọ̀ làwọn àfa sọ nípa wípé kí ni ìdájọ́ wọn nínú ìgbà ọ̀gbọ́n àkọ́kọ́ ǹjẹ́ ọ lẹ́tọ̀ọ́ fún obìnrin tó lóyún ọdún táàrí ò ṣe tára rẹ̀ le kó tó jáwẹ̀ ǹjẹ́ ọ lẹ́tọ̀ọ́ fún obìnrin tí ń tọmọ lọ tára rẹ̀ le tára rẹ̀ ò ṣe kọjá rẹ̀ ǹjẹ́ ọ lẹ́tọ̀ọ́ fún àwọn méjèèjì àwọn àfààní min lutfi Allah subhanahu wa ta'ala bi ibadihi al Allah yaj'ala alayhim fi dini min haraj nínú àánú Allah subhanahu wa ta'ala tó ṣe fún fún máyì òun náà ní kọjọ́ wípé kò fi ìnira kankan sínú ẹ̀sìn fún wa èyí tí ó kò bá wa tàbí tí ó kọ̀ wà láti alọ́run wallahi Allah subhanahu wa ta'ala kò yí mẹ́sìn fún wa tí ẹ̀bọ́n ayé máa ṣe kan kó wà lába ó lè jẹ́ wà láàbọ̀ wàrà tiẹ̀ òun rẹ̀ kèé ṣe inú ẹ̀sìn ọlọ́run wa ní àti ìdábọ̀ lọ́rọ̀ àkọ́kọ́ alihami obìnrin tọ́ba lóyún àwọn ìlúbra ọlẹ́tọ̀ láti ṣe kíni o láti máa jáwẹ̀ kódà kọ́ máa jẹ́ pé ara rẹ̀ ọ̀yà nítorí kíni nítorí pé àìjẹun pípọ̀ kọ́ni yàtọ̀ lọ́rọ̀ bìrẹ́àlì jẹ̀mí ìlú ha ọmọ rẹ̀ lè máa kó nira pẹ̀lú bẹ́ẹ̀ bákan náà àìjẹun pípọ̀ ọ̀dà ó lè gbọ̀n áfà òun gangan ó lè padà sún náà gan di aláàárẹ̀ tí èyí sàlàyé láti tẹ̀lé lọ́tún ṣe ìdàlọ́pìn bákan náà lọ́dọ̀ obìnrin tọ́jú wípé ń ṣe ń tọmọ lọ́wọ́ òun náà ádámù tàwọn kùnrin òbí dáa fi jismiya àìjẹun pípọ̀ látọ̀dọ̀ rẹ̀ kọ̀dí yusafi fi qillati labani ó lè mú kí lábànú rẹ̀ omi tó fẹ́ fún ọmọ mú tọ́jọ́ yẹn ó sì kí ni o kó kéré Allah subhanahu wa ta'ala wá sí ló sọ fún wọn fi hàn dín ṣùgbọ́n ìdá àtọ̀rọ̀ta mẹ́ta àríyìnmá tá a méjèèjì bá wà lórí ìsìn báyìí tí wọ́n ń jáwèé kí ni ìdájọ́ lórí wọn. alikọ́wùn àwọn ọ̀rọ̀ àkọ́kọ́ tí àwọn àfa sọ kò sún sọ̀rọ̀ ìdá Hanabila wọ́n ní lọ́dọ̀ ti tàwọn hálù obìnrin tó lóyún àti hálù obìnrin tí ń tọmọ lọ́wọ́ mẹ́tàlá wọ́n pèsè ìdásọ́rọ̀kọ́ àwọn ọ̀nà wọn nana pa gbèsè mẹ́ta ìsìlẹ̀ yìí wọn wọn ní lọ́dọ̀ ọ̀tà wọn tí obìnrin bá ní lóyún tàbí ntọ́mọ lọ́wọ́ in àfọ̀rọ̀ta mùrọ̀dàtà lè hàlímà tó yẹ kó torí ara obìnrin gangan ẹni tí ń jáwèé kìí ṣe torí ọmọ tí ń bẹnu rẹ̀ kápẹ́ torí ara tiẹ̀ gangan nífi ń jáwẹ̀ kìí ṣe torí ọmọ tí ń tọ́ lọ́wọ́ torí ara rẹ̀ ilé ìjáwẹ̀ torí ara rẹ̀ ilé ìjáwẹ̀ fáàlẹ́ ìmọ̀ alùpàbọ̀ wọ́n máa san àwẹ̀ padà ní wọn sì ní ṣe fídíà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tọ́pọ̀lọ́ rẹ̀ jẹ́ wípé àtọ́rọ̀tà lè mọ́sùlá ti àwòlàdìmà kápẹ́ kèé ṣe pé tara ti ẹ̀ ní ró aláboyún olùtọ́mọ tí ń bẹ́nu rẹ̀ ẹni tí tọmọ lọ́rùn tọmọ tí ń gbé lọ́wọ́ wípé o òun jẹun ò jẹun o ìmára tó bá tọmọ lọ òun jẹun ò o ìmára tó bá lóyún ṣùgbọ́n ọmọ yìí ẹ̀rù bá ń kọ́ ajẹ́ wípé ọjà àwẹ̀ tí ọ̀lẹ́tọ̀ kọjá nítorí pé kìí sálá rẹ̀ nítorí tẹlùmí tó bá jẹ́ nítorí tẹlùmí wà ní nǹkan méjì ni ọmọ jẹ́ ẹ̀dọ̀fọ́ alkọ̀dọ̀ wọ́n lè fà á nínú bẹ̀yẹ wọ́n máa san àwẹ̀ padà wọ́n sì tún máa bọ́ yàn kọ̀ọ̀kan ní déédéé àwẹ̀ kọ̀ọ̀kan tí wọ́n bá já tọ́bẹ́tẹ̀ torí ara wọn wọn ò ní bọ́ọ̀yàn ipò owó ti padà sí kóòkì ni o aláàárẹ̀ tá a lè yá sábà lẹ́yìn ọ̀mọ̀dán tí èsì ìsì ààrẹ ti wèé lọ mọ́ ààrẹ ti wúrẹ̀ máa lọ padà àwọn yóò máa sábà lẹ́yìn ọ̀mọ̀dán tàbí musafir ẹ̀ tó sì ní àjò alàdàmù ṣùgbọ́n ká pẹ̀tọ́ ọmọ wọn ni kò lè gbé ìwọ ọ̀tọ̀ fẹ́ ṣe fọ́mọ yìí àti bàbá tó kíni o tọ́ba tó jáwẹ̀ tí àbá wa jáwẹ̀ ní mẹ́sàlá tó rẹ̀ nítorí tẹlumi tó sì jẹ́ wípé aláboyún ni tó sì jẹ́ wípé lára ìlàwà ẹni tí ń tọ́mọ ni a jẹ́ wípé nǹkan méjì lọ́wọ́ lọ́wọ́ rẹ̀ lọ́dọ̀ tàwọn alùpùpọ̀ wọ́n ìgbà yóò máa bọ́yàn fún iye déédéé àwọ̀ yẹn yóò sì tún padà wá sí kíni o yóò tún padà wá máa sáré padà. ẹlẹ́ẹ̀kẹta ìdá àtọ́ta limaslahatihima wa maslahati awladihima kápẹ́ méjì lọ́wọ́ àpapọ̀ nǹkan obìnrin kó sínú nítorí ara rẹ̀ ó tún tọmọ náà mọ méjèèjì papọ̀ ìbí ìlànà tí wọ́n sọ̀rọ̀ náà wọ́n wá wò pé kí ni káwọn sí mbẹ̀ wọ́n ní yọ̀ọ́lábù jáníbù mọ́sálásí omi ajẹ́ pé tìyà láàrú jù wọ́n ní kí ni ìtumọ̀ tìyà láàrú jù wọ́n ò ní sọ ìdájọ́ ọmọ mbẹ̀ wọn nítorí pé ọmọ ọmọ jẹ́ ìfitẹ̀lé rẹ̀ ajẹ́ wípé tọ́ba ló tara ẹ̀ tó ló tọ́ ọmọ máa kí ni ọba lọ́rùn rẹ̀ o àlùkò kò ní máa bọ́ ọ̀yàn padà tọ́mọ̀ sàwẹ̀ hádà jẹ́mi nínú ọ̀rọ̀ mi àǹfààkàǹfà ni obìnrin ó ro tara rẹ̀ lọ́dọ̀ tàwọn o kò ro tara rẹ̀ ó ro tọmọ rẹ̀ lọ́dọ̀ tàwọn o kò ro tọmọ rẹ̀ ǹjẹ́ ọ̀mọ̀ àjẹ̀dẹ̀ lọ́rùn rẹ̀ òun ni alùpọ̀dọ̀ wẹ́lì ìta yóò máa san àwọn yẹn padà yóò sì máa bọ́ yà hádà ọ̀kọ́lù sáré. ẹ̀kọ́lù sáré ọ̀rọ̀ kẹta táwọn àtúnṣọ lọ́dọ̀ tàwọn àwọn ti gbé wọn sípò ẹni tí ò lè gbà ọ́ àti wọ́n gbàgbé padà ní o àti wọ́n bọ́ yàn ní o kò sí nǹkan lọ́rùn wọn kí lè rí tẹ̀yìn wọn ni la yukallifu Allahu nafsan illa wus'aha alọ́sọ̀tàlá kọ̀ náà kàbẹ̀ ní kàlọ́rùn àti tọ́lá rọ̀ àti kí wọ́n bá rẹ̀ padà náà àti kí wọ́n bọ́ yàn náà gbogbo náà ni ọ̀rọ̀ lọ́rùn ọ̀rọ̀ kẹta ọ̀rọ̀ míì tó tún sì kẹrin yake tẹkùdìyàní wọlé tìrìmánì ẹni hálà torí ọmọ ni o torí ara wọn ni o torí ara àtọmọ ni o wọn ò ní ẹ̀tọ́ àti gba máa bọyàn ẹni tí wọn gbọ́dọ̀ sí wípé wọn padà gba àwọn yẹn padà ni. Astaghfirullah àwọn ẹni àkọ́kọ́ tí mo kọ́ sọ̀rọ̀ wọn wọ́n ní lọ́dọ̀ ọ̀tà wọn ìtààmù rẹ̀ mùsùlùmí kékeré kan tóbìnrin bá jáwé torí ara rẹ̀ yọ́ọ́ máa bọ́ ìyẹn kò ní ìgbà padà ṣùgbọ́n tó bá jẹ́ pé torí ọmọ ni bó ṣe bọ́yàn náà yóò gbà padà yóò tún bọ́yàn ṣùgbọ́n tó bá jẹ́ pé torí àwọn méjèèjì wọn ni káfọ́n làbá jáde bò èlò wá dídá ká mú ìyá kí ni ìyá torí ẹ̀dá ṣé torí ọmọ ni ṣé torí ara ẹ̀kan ni ṣùgbọ́n ká kọ́ ọ̀rọ̀ méjèèjì papọ̀ ká gbà wípé ẹ̀yọ̀ kan náà méjèèjì ọmọ jẹ́ ìdá kí wọ́n lè rí àwọn àbá lórí àlàbáyé àwọn tí wọ́n sọ wípé obìnrin yóò máa bọ́ ọ̀yàn padà ní gbogbo àwọn àsìkò kò sì ní san àwòrán padà wọ́n ní nígbà tí a yà sọ̀kalẹ̀ أعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن àwọn náà bá sọ̀rọ̀ màtó ayé nígbà tí n tó ìsàlẹ̀ rẹ̀ sábà ọ̀gbọ́n rẹ̀ tó sọ ǹjẹ́ àyà ìpàtòkì rẹ̀ abẹ́bẹ́ sì pọ̀ parí wípé ìdájọ́ sì ń sẹ́kù ìgbé káàmì tó ó sọ̀tà lé kẹ̀lé níṣẹ́ ìyàgbẹ́ ọ̀ padà ń jẹ́ ìdẹ́wọ́ fún àgbàlagbà wàlúmọ́tò àlùkẹ́bí rọ̀ àti obìnrin tó ti dàgbà yòtì kọ́ni tà yòtì kọ́ni síyà àwọn méjèèjì lágbára àti gbàwé ṣùgbọ́n yòkìrọ́ọ̀nì wáyé tìmáàní kúlẹ̀ yẹ̀wò ní mísìkìnà wọ́n wá ń di pé wọ́n ń sínú nínú Ramadan wọ́n sì máa bọ́ aláìní kọ̀ọ̀kan níjòjúmọ́ eyín àgbàlagbà lóde tàbí àgbàlagbà lọ́kùnrin tó jẹ́ wípé ibi tí wọ́n sì dàgbà dé agbára ti ń lẹ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀rù ń bà wọ́n lọ́rọ̀ ara wọn pé ìjà àwọn òní kó bá wọn báyìí torí pé a ti mọ̀ pé àgbàlagbà tó bá ti lẹ̀ ti dàgbà débi pé òpin lẹ̀ lè dáwọ̀ ẹ̀ka tó sì bá láyé àníyàn ọmọ bọ́yà tó bá jẹ́ pé n tó mú kìí ṣe nǹkan tá a kú lè lọ́mọ́ báyìí tó bá jẹ́ pé bá lọ́rọ̀ wọn rí lágbàlagbà lóbìnrin tàbí lọ́kùnrin tó yẹ kó wọ́n bẹ́ẹ̀ ti wọn náà bá gbà nǹkan báyìí máa ń sọ nǹkan báyìí sọ ọ̀dà wọ́n máa bọ́ ẹ̀kọ́ bá dojúmọ́ wọn ló tún wá dáhùn pé wàlẹ̀ múlùbírù wàlẹ̀ dúbúlá bákan náà obìnrin tọ́ba lóyún àti obìnrin tí bá tọ́ba láti lóyún ìdá àfọ̀rọ̀dà táwọn méjèèjì bá ń jáwé ní ọ̀rọ̀ aláwàlà àwòránìhìmà lẹ́yìn tó jẹ́ pé wọ́n ń bẹ̀rù lórí ọmọ wọn èjì bẹ́nu bẹ̀rù èjì bẹ́nu rẹ̀ èjì èjì tọmọlọ́ bẹ̀rù ọmọ tí ń tọ́lọ́ ajẹ́pìnrán méjèèjì àtọ́ọ̀tà wọ́n àtọ́ àmọ̀tà wọ́n máa jáwé wọ́n sì máa bọ́ ẹnì kọ̀ọ̀kan wọ́n ní nínú hadithi àwọn ọmọ ẹ̀ jáde ń bẹ̀ wípé tọ́bẹ̀ ìwọ́n àgbàlagbà náà abúlé abasi ní àtọ́fikún wípé àtàlágbóyún àtẹnjí ń tọmọ lọ́wọ́ wọ́n máa bọ́yàn tẹ́fọ́ wá ní wọ́n máa bọ́yàn níbo lẹ tó ti wá rí wọ́n máa sábàlá tẹ wíwù wọ́n láwọn rí wọ́n máa bọ́yàn níbi gbọ́dọ̀ tí abúlé abasi sọ wípé tí wọ́n bá jáwẹ̀ nítorí ọmọ àwọn wọ́n san padà àwọn rí wọ́n san padà níbi àyà pé ẹ ń bá lágbára láti gbà àwẹ̀ o tí ò wá gbà tọkọ sẹlẹ lọ àkọ́kọ́ yọọ máa yọọ máa yọọ máa sàn padà nígbà tágbára bá dé gẹ́gẹ́ bí aláàárẹ̀ àtẹni tó ṣe kí ni o tó ṣe ní àjò kò dé ní. àwọn ẹnìkejì tí wọ́n nílá gbogbo bó ti rí orí obìnrin ẹ ẹ ẹ ẹ ẹ kò sí àwẹ̀ kankan lọ́rọ̀ ọmọ wọn ní kílẹ̀ ìtẹ́yìn rí tí ọ̀rọ̀ wá sàwẹ̀ lọ́rọ̀ rẹ̀ mọ́ ṣé yọ ọmọ bọ́yàn wọn ní kò ní bọ́yàn wọn ní kílẹ̀ ìtọ́ wọn ní ẹ̀rí àwọn ìwé pé hadithu Anas bin Malik tí màá ma Ahmed gbà wá wà á lù súnà asan sọ wípé inna Allah azza wa jalla wada'a as-sawma al-hubla Allah subhanahu wa ta'ala ti gbé àwẹ̀ kúrò fún obìnrin tọ́ba lóyún àti ìdí tọ́ba lọ́wọ́. àwọn àbá wa fèsì padà àwọn tí wọ́n mú pé yàkùdìyàn wọ́n bẹ̀rù ọmọ o wọ́n bẹ̀rù ọmọ o wọ́n máa san àwẹ̀ yìí padà yìí wọn ò sì ní máa bọ́ ẹ̀ kọ̀ọ̀kan nídìí ojúmọ́ wọ́n ní àkọ́kọ́ حديث إن الله wada siyam asa ti gbé awẹ kú o fún tani o fún aláboyún àtẹ̀tọ́tọ́mẹlọ ìtumọ̀ rẹ̀ ni wípé wujubu adáyà dandan kí wọ́n gbà nínú Ramadan tó yẹ pé gbà lọ́wọ́ sígbà tó lóyún ìgbà ló sì pọ̀ sígbà tó ń tọ́mọ kò sùn sàn tó ń bàjẹ́ nínú oyún ọwọ́ gbẹ̀yìn jẹ́ pé kíkọ́ ti mú obìnrin dandan rẹ̀ lásìkò lọ́lọ́lọ́ gbé kú òkun wa ikú ọ̀lọ́run wa ǹjẹ́ rínú hadithi kò gbé kú ọ̀lọ́run ọ̀kun. ìtumọ̀ ẹni wípé olóyún ọ̀gbọ́dọ̀ sọ wípé nígbà tó ti ń dandan kẹfà rẹ̀ lọ́gbọ́dọ̀ o kọ́ wa gbọ́dọ̀ dẹ iye débi kó fi parẹ́ la lọ́dọ̀ dákun kọ́lá tí ọ̀gbọ́n bá lọ náà bákan náà obìnrin tí ń tọ́ lọ́wọ́ yìí obìnrin tó lóyún ní tá a bá ní wọn máa bọ́ ọ̀yàn kọ̀ọ̀kan padà lórí apá kan àwọn afáì sọ wípé bíbọ́ nìkan wọ́n máa bọ́ ọ̀yàn fún òní báwẹ̀ padà wọ́n ní ìpìlẹ̀ àwọn tí Allah subhanahu wa ta'ala yọ̀ǹda fún kí wọ́n máa jáwèé gangan áwò gangan àwa wípé àlùmọ́rí aláàrẹ wàlùmọ́sáfì àtẹ̀ntì ń sẹ́mi àgbè ntí ẹgbẹ́ alika méjèèjì ọ̀já wọ̀ yìí ṣé ìnira ni àbí kéèsì ìnira àrí wípé àárẹ̀ ìnira ni àjò ìnira ni asafaru kìtà àtòmílẹ̀ àdà kama jẹ́ àfi sọ̀fì dàbọ̀ bọ̀ fún àdìsí àti ìrọ̀rọ̀ àjò gan fún rẹ̀ èyí kan nù ìyá ni bí ọ̀sán bá ti fẹ́ kéèyàn jẹ́ tó náà yóò sì jẹ́ tó kó yọ̀ padà dé ìdá àwọn èèyàn yìí tí ẹ bá wá mọ́sálá ìgbà tí wọ́n bá dáwẹ̀ ní Ramadan aláàárẹ̀ ọgbà wẹ̀ ní Ramadan kí ló jọ gbàwẹ̀ ara nínú mùsàfírù ọgbà wẹ̀ kí ló jọ gbàwẹ̀ àjò rẹ̀ kọ́dà kí ló sọ pẹ̀lú pé. àwọn méjèèjì Allah subhanahu wa ta'ala ìdókòó láwẹ̀ wọn ní kò kò wọn nígbà wọn náà gbà padà kí Ramadan bá lọ náà obìnrin tó bá wá lóyún nú jẹ́ pé oyún yìí ni òjò lè gbà wẹ̀ tàbí eh, obìnrin tó lóyún tí wọ́n ń bẹ̀rù lórí oyún rẹ̀ tàbí ń bẹ̀rù lórí ara rẹ̀ wà lè sí ìṣẹ̀lẹ̀ sí o òun bẹ̀rù ìbẹ̀rù ti mú yìí lórí ara rẹ̀ ní tàbí lórí ọmọ rẹ̀ tí wọ́n bá túmọ̀ tí ó torí ẹ̀dá wẹ̀ àjẹ́ wípé ìfiwá ìfiwá làáfíà tí èsè péyàn ti pàdánù rẹ̀ lè dákúyà àwọn méjèèjì fẹ́ jáwé tiẹ̀ láti fi wá àlàáfíà fún àlàáfíà ìdá ẹni tí wọ́n ní ọ́ jáwé nítorí ìnira wọ́n ní ọ́ bà padà ẹni tí wọ́n ní ọ́ tó ń jáwé nítorí tí èyí ṣe ìnira tí wò pé ó lè dìde ó sì lè mẹ́jẹ̀ ìnira wọ́n lòun ní ìgbà padà la ráyò àwọn afọ àti sọ wípé obìnrin yóò máa gbà ọ̀rẹ́ padà ní kò ní sí kí ni o kò ní kò ní kò ní máa bọ́ yẹn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa kò tẹ̀lé pé a lọ síbi pásítọ̀ tó tọ̀ ọ̀pọ̀pọ̀ àwọn àfa tí wọ́n bá ń ṣe ìtìláàbù lórí nǹkan kan sí kejì pé eléyìí kò sì ẹ kórì ní eléyìí kò sì ẹ kórì rè níjọ́ náà tí ń sọ lọ ó ń kálukú sọ pẹ̀lú tọ́ràn sínú ẹ̀ tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ kìí ṣe pé pẹ̀lú ìfẹ́ inú. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ẹlòmíì fi síbi pé obìnrin yóò máa bọ́ ọ̀yàn ẹni tí ọba lè gbà torí pé olóyún náà tàbí tó ń tọmọ lọ kò ní í san padà òun tó ń rọrùn àpá rẹ tí wọ́n á yí pé kí bẹ́ẹ̀ tó òbí mú yàn kò ní mà òun kàn gbọ́ òlétí tí èèyàn bá wá mọ̀ mẹ́rin o níjọ́ tí wọ́n bá tún padà ń sọ fún yàn pé atúrí náà wà fún àkẹ́kẹ́ sọ pé àwọn méjèèjì gan wọn ò kulẹ̀ ní ìgbà padà wò sí ní bọ́ọ̀yàn ẹlẹ́kọ̀ọ́ ewu lẹ̀ ní ọ́fà sí nàám ò ní ìgbà padà wò ní bọ́ọ̀yàn tọ́wọ́ wá dẹ́rìkì àmọ́ tí ì bá sọ ilẹ̀ nìkọ́ nàám ọ̀pọ̀lọpọ̀ wa máa ń sá fún pé obìnrin ọgbà àwẹ̀ padà ó sì lè mímú kò ní bọ́ọ̀yàn ọgbà yọọ máa sí ni ẹlòmíì yẹn tó bá wá jẹ pé ọdún yìí wọn tọmọ lọ ọdún mi ó ń pàtó ikú ọtọmọ lọmọ ojú lóyún kíní kan kó wọ sásù àsìkò ń bẹ tó dòtú máa gbà padà tọ́gbọ́n wá ń tààrọ̀ kámà lọ́rùn obìnrin ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin gbà á padà nígbà tí wọ́n ti stọ́ọ̀pù wọn. bákan náà àwa irú sọ tọ́ga tó pé tí báwọn ẹ̀rú gbẹ̀gẹ̀ lórí ọ̀bíyàwó because láti gbà tí wọ́n ti béèrè padà pé adakọ̀ alaláàárẹ̀ torí kí o fi jáwé torí ìgbìyànjú tó bójúmọ́ musafiru torí kí o fi jáwé torí ìmọ̀ṣápọ̀ tó bójúmọ́ bó o wá lẹ tọ́jà pé kò sí ìnira fún kò sì sí mọ̀ṣápọ̀ fún ìtìdá ìyàn oníkẹrún ònú ọ̀hún fàn ń bẹ̀rù ìbẹ̀rù ilé sẹlẹ̀ tó sì lè agbẹ́pẹ́ alimuhakọ́kù ntúrí bẹ́ẹ̀ gangan nínú ṣẹ̀ríà wọ́n èé gbé alimọ̀bìmú rẹ̀ lórí ntí nàbà wò ó ní ìsìwà lè ní oṣù àtúnlẹ̀ má rí bẹ́ẹ̀ o wọ́n èé gbẹ́lẹ̀ kejì lórí alákọ̀ọ́kọ́ tí wọ́n wá ń tàrọ̀ kánà tí ń tàrọ̀ kánà lọ́rùn obìnrin ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sáà kúkú ìpín pípé nítorí káwọ̀ máa rò bẹ́ẹ̀ ni pé tọ́ba ti ń bọ̀yàn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ní ìbọ́yìn náà kápíà rẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n sọ pópin ọmọ bọ́ọ̀yìn lójúmọ́ ọbẹ̀rù ni o kọ̀bẹ̀rù ni o inú owó ara rẹ̀ yóò tún máa bọ́ọ̀yìn kò sí ní ọ̀rọ̀ o lọ́rùn ọ̀pọ̀ rẹ̀ torí pé ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ dọ́ọ̀ni tọ́kù òsì nígbà kan tẹ́lẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn tí wọ́n ní tọ́yẹ́ pé torí ọmọ àti tí tọ́yẹ́ pé torí ọmọ òní yóò ṣe kí ni o ló fi ń dáwẹ̀ ṣe nǹkan wọn ní ọgbà rẹ̀ padà yóò tún máa bọ́ yàn tó ayé jẹ́ torí ọmọ ọrùn ọkọ ònàwà ìdáhùn kì í ṣe lọ́rùn ìyàwó nítorí pé òun náà lẹ́rù sọ̀rọ̀ ah, yóò bí i naam àwọn bọ̀ kí ni tí ń jẹ́ kí bẹ́ẹ̀ wọ̀ fún wa lẹ́nu wa ee bó lóbi ṣe fẹ́ bọ́ bẹ́ẹ̀ báyìí yóò tún bá bẹ̀ padà tọ́wọ́ tó tún bá bẹ̀ báyìí yóò tún bá bẹ̀ lọ́tọ́ bẹ̀ báyìí ẹ̀ẹ́ rọ̀mọ́tò ti dé tó ti dé kó anabi sọ̀rọ̀ sábà máa ń sọ̀rọ̀ kan tọjọ jẹ pé àṣewọ́n fẹ́ ká ní ìnáyà fáńkọ̀ àkọlé kan tó ga sí ọ̀rọ̀ ẹ̀sìn wa kí náà ní ìnáyà náà anabi sọ̀rọ̀ sábà sọ̀rọ̀ fún sọ̀rọ̀ ìdáná mọ̀kọ́rọ̀ nǹkan kìlítù lómìnì Aisha ta radiyallahu anha anabi ni mamata fa'alayhi sawmun sọ́ọ̀mà àni wàlíyìí ẹni ọba kú tọ́ba ní gbèsè àwẹ̀ lọ́rùn mọ́gàjì ilé wọn ní ọ̀bà sàn àwọn pákàbá àtúbọ̀ ẹni tọ́ba kú làgbáà lé ètò ìgbà wọn. àbọ̀ àkọ́kọ́ lórí hadithi gẹ́gẹ́ ìkìlàfà ti pọ̀ lórí ẹ̀ lọ́dọ̀ wọn àfa kẹsí pa kọ́sọ́ rẹ̀ múlẹ̀ o sọ̀hí àdìsọ sọ̀hí ṣùgbọ́n bọ́ọ̀lù túmọ̀ rẹ̀ nítorí pé àlà aslu fi ìbàdà ti ìbàdàníyà ádámù nìyàbà gbogbo ìbàdà tá à ń ṣe fọlọ́ sọ̀tàlá tó wàá jẹ́ pé ara la fi ń ṣe fún ìbáyàn ṣe fún ìbáyàn kírun aslu gangan ṣahada o ìbáyàn gba ṣahada wípé òfin ìmánì ìjọ ìmánì àbá ṣé mo mọ tá a bá àgbà tí ẹ sọ fún òfin má nìyí òfin wéyí má ní ẹ̀yìn báyìí bó tẹ̀lé wípé masala yẹn níta ní ìlà bẹ̀rù kí ló fẹ́ jáde ayé àti ashhadu an la ilaha illallah rasulullah ana amutu al-yawm ala ma mata alayhi al-allama ash-shaykh Nasir al-Albani mo jẹ́rìí lórí bí n ti ṣe àdáni kuli lórí lórí ṣahada àti bí wọ́n ṣe á irú àkídà àwọn olùkọ́lé lórí tí yẹn ní sọ bẹ́ẹ̀ ṣe é á yìí. aṣáájú ìkóso lórí tí bábúrú bá sì lé lórí mo kú lórí àkídà Ibn Taymiyyah àbí ó sọ wípé tí mo gbàgbọ́ tí mo tẹ́lẹ̀ lórí rẹ̀ masala yẹn wà fún irọ́ ṣùgbọ́n ó ní ìdìbò yá ìgbọ̀gá olùjáza olùjáza ẹ̀ lẹ́yìn ẹ̀rọ àwọn bọ̀ amsa sọ pé ẹ̀ tó bá kú ìdí tí ọ̀rọ̀ ti dé gẹ̀ẹ́gẹ̀ẹ́ tó ní àwẹ̀ lọ́rùn àwọn fukọha àwọn afa tí wọ́n máa ń là púpọ̀ lọ síbi fíkíù ìdájọ́ ẹ̀sìn rẹ̀ ọ̀ báwo ṣe rí ni kò sí rí wọ́n ní àdíìfì lọ́dọ̀ tìta wọn o lọ́dọ̀ tìta wọn o kìí ṣe ìtumọ̀ rẹ̀ ni wípé sọ́ọ́mà ló wà níyù ayé fáàlàlàwù wà níyù máa yẹ kúmọ̀ mọ̀kọ́ ọmọ sọ́ọ́mì ẹni ọ̀bájọ́ mẹ́ta wọn ẹni tó lè rọ́pò ààwẹ̀ ni ó sì fún un a sì rí inú ẹni tọ́lọ̀ ń kulẹ̀ ní tí ọba lè gbàgbọ́ ní Ramadan kọ́ máa padà máa bọ́ọ̀yàn bí àgbàlagbà àti ní nǹkan míì tí ọlọ́run fi tán ààwẹ̀ lọ́wọ́ àwọn èèyàn kan tí èyí ṣe ìgbà ààwẹ̀ padà fún yàn àjẹ́ wípé ìtàn àmàlà bí n sọ wọ́n ní tìwẹ̀ lọ́dọ̀ àwọn ṣùgbọ́n àwọn àfa àwọn ilé sì torí àwọn àrùn hadith àwọn àfa tí àwọn fíìsì bí hadith jù gbogbo náà àfa fíkì àfa jù ìdí táwọn sọ ni wípé báàbí ibi ìlérí nù àná àwọn wá péré jù ṣùgbọ́n àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n mú pé àfẹ́ gbé ìtumọ̀ rẹ̀ lọ sí ibi tá ń gbé lọ wọ́n ní tó dé káwọn sọ bẹ́ẹ̀ ni pé al-aslu fil ibada al-badaniyya adamu niyaba gbogbo tí wọ́n ti ń pè ní ìpìlẹ̀ ẹ̀sìn tó ti ara wa kì í fún Allah subhanahu wa ìbáyà sí síbàdí níbẹ̀. ìgbà tẹ wá ní ìtàn ẹni sọ wípé mọ́mọ́dà ẹ̀ ń bá kú wà lẹ́yìn sọ wọn tó sì ní àwẹ̀ lọ sọ́ọ́mà ni wà yí o. ẹnì tó jẹ́ wàlíyí rẹ̀ tọ́jú olùgbọ́jọ rẹ̀ yọ bàbá. tá a bá ti sọ báwọn ẹ̀yìn padà ní ìtumọ̀ nípa yóò ṣe nǹkan tí ó lè rọ̀gbọ́ àwọn ẹ̀kọ́ padà èyí tó sàkọ́rọ̀ ìkùsù ni wípé sọ́ọ̀kù láfùrì àwìn kàlám àwọ̀ìrì bẹ̀rọ̀ìrì tẹ̀lílì àwọ̀ìrì mọ̀kúrò téèyàn ọba túmọ̀ nkẹ̀kẹ̀kẹ̀ tí sáré ń sọ tí ó wà túmọ̀ rẹ̀ kúrò ní pé ojú báńdì ṣe ìbáńdì sọ̀rọ̀ lóbi ṣùgbọ́n kí èsè tó mí nìyí èyí téèyàn ọba sọ pé tó mí nìkọ́ yìí nínú ọ̀rọ̀ rẹ̀ mí nìyí ó ti mú un àwà ah, irú ẹ̀mí ẹ̀ ń bá kú o tí ó sì láwẹ̀ lọ́rùn o mọ́gàdé wọ́n gbà padà láfẹ̀. ọ̀rọ̀ kejì àdínà àwọn àpá tí wọ́n ní hadithu khususan imam malik rahimahullah wa abu hanifa rahimahullah wa nawu shafi'i fi jadid rahimahullah wọ́n ní ẹnì kankan ò gbọdọ̀ báyẹn gbà wẹ̀ láàyè sọ́mà náà àti gbọdọ̀ àwọn kò lè báyẹn gbà wẹ̀. wọ́n mú wọn lẹ́yìn ṣùgbọ́n bàtà sọ pé kọ̀ọ̀kan àti ẹ́fíìsì bí fíkíù jù jù ṣùgbọ́n àwa rí àwọn tó jẹ́ wípé wọ́n dúró lórí pé ẹnì irú bẹ́ẹ̀ ṣe rí túmọ̀ rẹ̀ ìdáhùn sọ̀rọ̀ ni pé wọ́n lè bá ìgbà wẹ̀ padà àrínú wọn tí wọ́n sọ wípé wọ́n lè bá ìgbà pẹ̀lú ṣùgbọ́n lọ́dọ̀ àwọn o kìí ṣe àwẹ̀ ọ̀ràn yẹn ajẹ́pẹ́ sọ́ọ̀mù nàbẹ̀ àwẹ̀ kí ni o àwẹ̀ ìlérí ni àdàbí mẹ́rin lára tí wọ́n sọ bẹ́ẹ̀ ìmáàmù wa alẹ́ rahimahullah ìmáàmù wa ishaq ibn kílẹ̀ ni wọn torí pé nísàlẹ̀ yìí hadith wa min hadith ibn abbas radiyallahu ta'ala anhu ọ̀gbọ̀n anna rajulan adamu sàlám ọ̀gbọ̀n sàlám orí ya rasulullah inna ummi matat wa alayhi siyamu shahri màmá mi sàláìsì ó sì ní àwẹ̀ oṣù kan lọ́rùn afa asum anha ṣé mo lè gbà wọ́n fún àbí nàá gbèsè Allah subhanahu wa ta'ala òun lọ́lẹ̀tọ̀ kí òtún ti sáré lọ san ìwáyà ìwáyà mi wá wípé obìnrin tí ẹ̀yẹ tọ́wà ìpè sọkùnrin wípé ansa salam inna ummi nadarat an tasuma shahrayni mutatabi'ayn màmá mi andẹ́rí bá wọn gbà àwẹ̀ oṣù méjì nira wọn wà á lè gbà àwẹ̀ tí àṣà fi mọ àsọdọ̀ ṣé mo lè gbà fún wa ansa sàṣà yìí pé summi àná lọ́rọ̀ yìí gbà fún mamadi padà. ní ìsìn àdìgbà lọ́nà Abbas ìjẹ́ àárí nǹkan kan bẹ̀ tá a fi lè sọ wípé ààwẹ̀ Ramadan kọ́ tàbí ààwẹ̀ Ramadan ni ṣùgbọ́n ìwáyà títọkùnrin tó wá ṣùgbọ́n ẹ̀rí títọbìnrin tó wáyì nínú ìwáyà mi ó màmá àwọn ní ààwẹ̀ oṣù méjì lọ́wọ́ pé wọ́n lé ìyàwó pé nínú wáyà mi ò ní nábàtò fún mi àǹtẹ̀súnmà khamsata ashara yawman fifteen days wọ́n ní tó dé káwọn ò padà sọ pé à ààwẹ̀ tánàbì sọ̀sà sálàm níbi ààwẹ̀ tí ìyàwó Aisha gbà wáyé ajá pé ìtumọ̀ rẹ̀ lọ́ọ̀ tàwọn ni pé sọ́wọ́mọ̀ nàbẹ́rì àwọn padà fi àwọn yòókù túmọ̀ rẹ̀ nítorí kí ló dé tí wọ́n pè sọ́wọ́mọ̀ nàbẹ́rì nítorí pé ìwáyà kan bẹ fìlìmọ́nà ahmed tó gbé sábàbù tó gbé sábàbù ọ̀ràn tí bẹ lọ́rùn ìyá obìnrin bàbá sàsàm tó gbé wáyé pé ìnà omi rọ́bàtì báhà pàtàkàrọ̀ màmá mi tíráàbù ọwọ́ ajẹ́ pé orí omi wọn gbà kúrò pé ẹ̀rù mú wọn dà bẹ́jà ṣe yàn lọ́rùn ní yàn lọ́rùn ní tọ́ bẹ́ẹ̀ là wà lórí omi ah, wọ́n bá wíṣọ ìdíbọ̀ ìwọ lọ tí wọ́n bómi lọ nǹkan ẹ̀ wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọ̀sán dáhùn ìyá ọ̀bàtì ìgbà padà wọ́n nígbà tí wọ́n ti sábà wò àṣẹ pé ìtumọ̀ nítorí bí ìsọ̀mọ́ àti pé máa ń máa dà ẹni ọba kú wọ́n àlẹ́ ìsọ̀wọ́n ẹ́ sọ́wọ́n nàdírì báwọn bí òwú délẹ̀ tọ́wọ́ á ní àwẹ̀ lérí lọ́rùn kìí ṣe rọ̀mọ́dọ́rùn o torí gbogbo bàdà tó bá ti jẹ́ bàdà ní yà araba kì í ṣe wọn èè máa bá yàn gbà á sí i. káwá gbòòrò ọwọ́ àkọ́kọ́ sí ọ̀sẹ̀ tọ́wọ́ àkọ́kọ́ gbọ́dọ̀ tó sàṣẹ́ pé máa ń máa dà ẹni ọba pè wá àrí ìsọ kọbárù ni láàkínnahu yufidu al-amr kọbárù lànà bí mo wá ẹni bá kú o téèyàn rẹ wá téèyàn rẹ tó kú yìí nígbèsè àwọn ọ̀rọ̀ o kí mákàtí wọn kọ́ gbà fún o ìtumọ̀ ntànà bí nsọ lè wípé mamma ta wàlẹ̀ ìsọ̀ wọn fáyẹ̀ súnmù àánú yìí o júlò gbogbo àwọn àpá náà pẹ̀lú ìdára tí ẹjọ́ bóyé wọ́n rí wípé ọ̀rọ̀ yẹn àṣẹ ló ń bá wa ọkàn wà ní ojú ọba wà ìdàtọ́ wa jáde ní bá wa pọ́ìntì kan nù pọ́ìntì ẹlẹ́ẹ̀kejì wípé tánà bí bá wa ti ẹ̀ sọ̀rọ̀ yìí bó ṣe sọ̀rọ̀ bóun ló ṣe gbé kalẹ̀ gẹ̀ táyì ma pàtàkì èdè lábẹ́wá ní ọ̀rọ̀ àwọn àfáà ní lẹ́yìn táwọn mú ni pé ó kó rọmọdọ́nù nu ó tún kó àwẹ̀ míì lọ wọ́n ní kílẹ̀ ìtẹ́ yìí sọ bẹ́ẹ̀ wọ́n tún tàn sàṣọ yìí pé máa máa dà ẹ̀yìn ọba kó wà lẹ́yìn sọ mọ́ tọ́wọ́ aláwẹ̀ lọ́rùn àwẹ̀ lọ́rùn tó láwẹ̀ kàn lọ́rùn àlàbí ọ̀wà ní àwẹ̀ ọ̀rọ̀ yẹn rọmọdọ́nù àwẹ̀ lérí àwẹ̀ ìtara àlàbí ọ̀wà dákọ̀ rẹ̀ ẹ àwọn tí wọ́n sọ̀rọ̀ níwájú ni ẹ ṣe bí pàtàkùn ti rí ibi ẹ ti gbà pílẹ rẹ ti àwọn ẹná bírù káwọn òfìlẹ yìí náà túmọ̀ rẹ àwọn fáàlì òye síbẹ̀ inú ẹsẹ̀ nítorí kìnnì torí pé hàbì sùúrọ̀ tún wọ́pọ̀ wọ́dà kúkúmọ́ sùúrọ̀ tẹ̀ntọ́ wá béèrè ìdàdúrógbà ní sàṣálà sùúrọ̀ ọ̀tọ̀ ni níjọ́ tí ànàbí sì sọ pé ẹ ń bá yẹ kú tó ní gbèsè àwọn ọ̀run káwọn ara rẹ̀ fún ọba san padà níjọ́ tí ànàbí sọ lọ́wọ́ ẹ̀nà kò bèrè káwọn ọ̀dẹ́ sọ ojú kẹrin ọ̀rọ̀ kẹta tí wọ́n tún fi kílíà wọ̀nyí ni wípé ká ní sùúrù náà tá a bá ní èwo ló lè wọ́pọ̀ jù tí wọ́n bá ní òkú òkú mùsùlùmí kú o ṣùgbọ́n láwẹ̀ lọ́rùn tí wọ́n bá ní ọ̀ láwẹ̀ lọ́rùn ọ̀rọ̀ èèyàn ló lè súnmọ́ fún ní lọ́rùn ni àbẹ́ àwẹ̀ lè rí kí ló kó gbó wa papọ̀ síwájú ọlọ́run bí àwẹ̀ tí ewu ẹ̀mí máa ń lérí tá a bá ti ẹ̀sùn gbọ́n mẹ́sàn-án sọ yé níbi ìlérí èyí á rí pé ọ̀pọ̀ mùsùlùmí ọmọ àjáde láyé kò ní í sí ọ̀ràn lérí ẹ̀fẹ́ lọ́rùn wọn. má sọ̀rọ̀ pé ọmọ àlérí mọ́ fara sọ̀rọ̀ tẹ̀lé torí pé láyé àkejì ká ìlérí tẹ ẹsẹ bí bọ́yá tẹ láti lẹ́gbà wàlá ìtura ìtajà sáà mi mo náà ní wàhálà mi bì ń pa ọkọ méjì ọwọ́ bá jì á wàlá ìtura ìdá àbàjẹ́ láti gbà lọ́dọ̀ lọ́wọ́ ń ṣe ń gbà mí nǹkan wá nílẹ̀ àbí ńlá kò rí bẹ́ẹ̀ o láyé àkejì ká kò mú oore wá o ntọ́nà fẹ́ tó fi ní ìṣe fún yín o wọ́n ní ìnáma yóò sáà fún mi mẹ́ta fún yìí àwọn ní ọmọ ìlẹ̀ ìgbà kan lọ́dọ̀ rẹ̀ tọ́ba sáyé ìbò ìbò sáyé bàrà tọ́ba sáyé ìbò sáyé bàrà tọ́ba sáyé ìbò sáyé bàrà. wọ́n sàn kọ́níyùn àtẹ̀jí béèrè lọ́dọ̀ àtẹ̀jí yàn béèrè subhanahu wa ta'ala ìdán àwa padà gbé mamata ẹni ọba kú yìí wà lẹ́yìn sọ tó ní àwẹ̀ lọ́rùn Ramadan lọ́jọ́ yìí o àbí kéèsì Ramadan sọ́ọ́mà àni òwàlẹ́ yìí o àwọn bọ̀ àwọn àfọ àwa ní ẹsẹ̀ sùúrù o wọ́n ní sùúrù ní kásì wọ́n ní gbogbo bá ṣe ń tíwájú ìdìbò ńlá tó ní ẹ̀ sáà sọ wípé ó kó Ramadan náà lọ àwọn sì ta kókó kókó Ramadan nù o kí ló dé ní kókó Ramadan nù o wọ́n ní ìdí ẹ̀ ní wípé jẹ́ àfisúrẹ́n ìdáhùn bẹ̀rẹ̀ hàkà nàmúrò àtàkàrà tó kúmọ̀ lùmìnín ẹnìkan wá bẹ́ ìyàwó iṣẹ́ àjọkẹ́ gẹ́gẹ́ bí mọ̀mọ́ yà kì í wá súnẹ́ni. wọ́n wá ń bi ìyàwó iṣẹ́ àlẹ́rẹ̀ ànàmúrò àti máàtà wà lẹ́yìn sọ pẹ̀lú ìyá kan obìnrin kan ó kú ni ṣùgbọ́n ọ̀ràn àwẹ̀ wà ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí. tábìlì sọ́ọ́ máa ń ha ìyàwó iṣẹ́ ǹjẹ́ ẹ rákọ́lẹ̀ lọ́rọ̀ ǹjẹ́ ẹ lè gba àwẹ̀ fún padà yàwó ṣàlélá ẹ ló gbà fún padà ẹgbà wa kàn mí nínú ẹgbà wa mi yàwó ṣàlé àtìrìmù amọ̀dákùn wàlà àtẹ̀sùnmù àyùn ẹ máa bọ́ aláìní fáwọn òkú yín tó bá láwẹ̀ lọ́rọ̀ ni ẹ má bàwẹ̀ fún àwọn ojú kan. abúlé náà bá rọ́bì alákùnrin àbọ̀ kàmájà fìlìmọ̀sánná àbújá máa abẹ́rẹ́ àbáàsì náà ń dáhùn yẹn sọ̀rọ̀ lọ́jọ́ kan wọ́n wá ń bilé rẹ̀ pé bí èèyàn bá kú tó bá láwùrọ̀ ọ̀hún sí ẹ̀lẹ́gbàwé kó orí la kó orí gbàwé kó kọ́dà láàyè sọ́lì ahadùn ahadùn wàlà yẹsùn ahadùn ahadùn ẹnì kan ọgbọ́dọ̀ bẹ́ẹ̀ nìkan kí o bákan náà ẹnì kan òsìgbọ́dọ̀ bẹ́ẹ̀ nìkan sí kíni o bẹ́ẹ̀ nìkan gbà wẹ̀. àwọn afọ àwọn ayé kọjá àdìsí tẹ́ fẹ́ ti sẹ̀rí wípé téèyàn bá ebe ni tó gbà wá oní wa bìbéèrè nǹkan míì tí fatiwa rẹ̀ wá chéǹjì nǹkan tó sọ asuru wa adúlọ̀ lọ́wọ́ àfáyé pé dáná àmà àdúrà lè rìn hali ni mo rìn tábà ṣé ń tọ́ka àwa ń bí ọ̀rọ̀ ẹ̀sìn wa máa rọ̀ wá o sọ̀hábí yìí àwọn máa rọ̀ àwò ṣé ń tíṣà àbí bá gbà wá ńlá àti ṣẹ̀ṣẹ̀ ni àbí tó ń bá rí pẹ̀lú tó bá wá. Hmm. sàbí gbàgbọ́ wá pé àná nígbà tí wọn bí nípa tí wá ìdákẹ́jì ń tọ́gbà wà lọ́wọ́ aṣọ síbi àwọn aṣọ náà lọ́ka kéèyàn báyìí gbàgbà wá náà abúlé àbá sí náà tó gbà wá wọn bá gbé ọmọ méjèèjì léèrè àwọn àfààní gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àdìwà yá ti wà sí àtàwé ọ̀pọ̀lọpọ̀ wọn kò sí nǹkan fẹsẹ̀ mílẹ̀ lọ́dọ̀ àwọn yìí obìnrin ẹlẹ́ẹ̀kejì ẹni tí à ń sá fún níbi àlámọ́ ìgbà gbogbo tí wọ́n bá ti pè ní ìbáàdà àbàdàníyà gbogbo ìbáraẹni bá ń fara sí wọn èyí ṣe kí ni o wọn èyí bá yàn gbà á sí ibi tọrọ wa kù sí náà tá a bá ti rí ìròyìn yanjú àjẹpẹ́ àpàrà sí ibi tá a bọ̀ ìbáraẹni àpàrà níyà sí ẹni báyìí sí àbí ọ̀rẹ́ báyìí sí ìlàfẹ́ ẹ̀fì túmọ̀ àbí ìyàwó ìṣàpadà sọ́wọ́ alábí ń gbà hajj alábí ń ṣe jẹ́ àbí sọ́hìn من البخاري من حديث عبد الله بن عباس رضي الله تعالى عنه وارضاهما النبي صلى كنس حاجي له كنس حاجي له فإذا هو برجل يقول لبيك اللهم لبيك لبيك عن شبرمة لبيك عن شبرمة àbí ìṣáájú lọ ìṣáájú lọ ló bá gbọ́ tọkùnrin kan pé ìwọ́n ọba hajj tí mo wá sí èmi kí mo ní o mo wá jẹ́ pé rẹ fún ẹni tí ń jẹ́ ṣubúrúmà ni o ṣubúrúmà mo ń ṣe é fún. àwọn ìlú wa gbọ́ tẹ́lẹ̀ sáà dáhùn àbúṣà wà á pè pé yà á rọ́bì lóyún ṣubúrúmà ta ni tí ń jẹ́ ṣubúrúmà tó ń dà pé ó ní à ákùnrin àwọn ọ̀rẹ́ ìbùn ìṣàkùnrin rọ́bì ẹni tó súnmọ́ mi nù fámìlì ápù mi tiẹ̀ ọmọ ìyá mi ni lọ́kùnrin tó dàgbà lọ àbí tí mo dàgbà jù lọ méjèèjì ló túmọ̀ sí àbí wàá ní àhàdẹ́tà nàfṣí sí wọ gangan níbo ló wà ó ti kú sí wọ gangan ti ṣe àjì fún àrẹ tẹ́lẹ̀ ah ó lọ sàtọ́ níbi mo nífẹ̀ẹ́ rẹ̀ dé mo ní kọ́kọ́ kó ṣe àjì tiẹ̀ lọ lóyún tó bá dìgbà mí èmi náà máa ṣe tèmi náà tì í mo wá sí wàlàyé àbí wàá ní lá hujj hujj àṣùbùmá sọ ilé ìlú ìsìn lójú ẹsẹ̀ fitara tiẹ̀ nígbà ẹnìkan ọ̀gbọ́dọ̀ bá yẹn ṣe hajj àfẹnudó ti ṣe hajj ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó yóò lò rìn náà lọ sí hajj fún bàbá àwọn tó ti kú torí wọn ti kàdé ìdìbò ẹni tó sì lọ lè ti ṣe hajj hajj ó tọ̀ lọ́wọ́ gbígbé ọdún náà sí ni bẹ́ẹ̀ bá lọ bá lọ́wọ́ bẹ̀rẹ̀ pé wàlẹ́ ìsànú mi ìlú ajé mi pé ọlọ́ba fún lágbára pé kí ẹ̀ ẹ̀kú mi pẹ̀lú àrùn wàlá ẹ̀ gbèsè láì ní bẹ́rẹ̀ ọ̀dùnmọ̀ fẹ́ sọ báyìí náà àtọ́ba tọ́ba yìí lọ yẹn àti ẹ̀ lọ́dọ̀ hajj àyànṣe kọ́kọ́ sí hajj dára ẹ̀ wá ti ṣe ṣubú ma. ìdá ẹ̀ ń tí ó ṣe nǹkan ìfowópamọ́ ìbára àbàdàníyà ni ajẹ́ pé máa dánilá dẹ̀lílu àlà sọ́ọ̀fìhì mìíràn ádìrì òmùrù bíi ásìrì ṣẹ̀ríà ìdí pìlẹ̀ ẹ̀sìn báyìí lọ́ọ̀rì dásí padà ajẹ́ pé a máa dání òyọnu àyàfi ti dénú. o àyàfi kí ni o àyàfi ti dénú àwọn kan láwọn ò tọ́gbà kí ló tẹ̀ gbígbà wọ́n ní ṣe bẹ́ẹ̀ tó ti kúrẹ́ lẹ́yìn wọn ṣe bẹ́ẹ̀ tó ti kúrẹ́ lásán bí àdéhìí ti àmúwáyé náà ẹ̀ wọ́n ní sẹ́ẹ̀ náà tabalẹ̀ ní méjèèjì pọ̀ ìbàdà tààrí ibi tí àlejò ti dé kí wọ́n ṣe ìbàdà padà níyà fẹ́ǹtì ń bẹ láyé tí èkó ìjọsìn táwọn bàbá ṣiṣẹ́ sẹ́yìn mẹ́rin wá àwọn afáàní ẹtùjẹ́ aṣọ́wájú wọ́n ní síbò ẹja bọ́ọ̀nù sọ yóò náà padà ní àbọ̀ bọ̀kọ́rọ̀ ọmọ mùsùlùmí eléyìí tiẹ̀ ní àbílẹ̀ ìyẹn bàbá kọ̀ من حديث ابن عباس رضي الله عنه ان امراه النبي صلى الله عليه وسلم قبل ما صلى الله عليه وسلم alẹ́sà sọ́nà hajj lọ jẹun síbẹ̀ mo fẹ́ bí wọ́n ní kankan ní. ìnà abi adrọ̀kátù faridọ̀tùmọ́ì aláìbáàgì yìí bìlẹ̀ hajj. ìdájọ́ ọlọ́run ọba ọ̀rẹ́ yẹn ọlọ́run láti sẹ́wọ̀n pé ẹ̀yin ọ̀rùn yẹn máa gbàgbẹ́ fún mi nígbà tí ó di pé àyà àkàmà lọ àkàkà ẹ̀yin ọ̀rùn yẹn máa ṣe àjì fún mi àyà àtọ̀sọ̀ àjì dídẹ́dẹ́ tó náà fi dorí gbogbo ẹ̀sìn wàláì báà mi ti darúgbó ńgbà tí wọ́n ń ka àyà ìfáwà wọ́n ti dàgbà kọ́dà láàyè gbogbo àlárọ̀ ìlà gbọ́dọ̀ ṣe nínú wọn ò lè dẹ́sí tó ma wọn ò ṣe é gbé orí ẹ̀ ọ̀rọ̀ rọ̀ ma ni wọn ò lè dájú oge wọn ṣùgbọ́n wọ́n sì wà kí wàá ní nǹkan fẹ́ pápá tó ju àyìn ànábì báàbí èkó sí mo lè sọ àjì kan lójú ayé wọn báwọn ṣùgbọ́n wọn ò lágbára ti lè sí ma ànábì ní ṣùgbọ́n ànábì lọ sí àjì pàbàrà ìdá tọ́wọ́ wá jẹ́ pé ìbádà wọ́n yọ̀ǹda ẹ̀fẹ́ ntí ń bẹ láyé tí èsì ìkù fàmìbáàmì àwòlà àlùmáyé níbi tá a bá ti rẹ́rì ajá wípé ẹni tó tiẹ̀ tá tó tó ta àlẹ́ sáré gbàdú olè tó ti bìsíkì tó tún ara náà lọ́rùn. ṣùgbọ́n nǹkan tó ń kù sí wa lọ́pọ̀lọ́ tá a mọ̀ ọ́ wípé ah, tí ọ̀rọ̀ ajì wa lè tó báyìí náà èèyàn bẹ́ẹ̀ yóò sì lọ sí hajj fún àwọn àfáà ní ẹ má jẹ́ àdáhùn jìnnà o ọ̀nà bí àjì ṣe ń jẹ dandan àti bí òṣìṣẹ́ dandan ìdájọ́ mẹ́rin ní bẹ̀rù yẹ tá a bá ti dọ́kú mọ́ mẹ́rin sọ́wọ́ àti sinmi. mọ́ńkà nàgbọ̀ ní yá ń kọ́ dìrọ̀ ní gbogbo ẹ̀ ń bá ló lọ tálà àbí àṣì ń bẹ. kọ́ dìrọ̀ ní ìbádá ni èyí àlàáfíà ń bẹ. ọ̀ ní ìyá owó tí ó mú lọ bẹ dẹ̀gbẹ̀yìn àjì. ojú kan ومن كان قويا بمالي olówó ajílọ ágìdán bìbádàlì ọ̀làbára onírú bàbá obìnrin wọn torí pé owó tí yóò mọ̀lọ́ kejì lànà kọjá pé látàkù rẹ̀ bàbá náà yóò kú rẹ̀ agbàṣájú nítorí bá mi ni o ò lè lọ ni ajẹ́kùkù pálábàrà owó tí ọ̀wọ́ alábàrà tara náà hadi ọmọ ẹgbẹrẹ lọrùn tẹ bí nìyaba pẹ̀lú kí wọn bá rán yàn lọ kó sì jẹ pé ojú ayé ẹ. ẹlẹ́ẹ̀kẹta mọ̀nkánà áàdìdán bìmáàlì kọ́ọ̀dìrán bìmáàlì òṣòwò tí ó mọ̀ lọ ṣùgbọ́n lágbára láti lọ bí èmi àtẹ̀yìn kọ̀ọ̀kan yìí àhàn áàkì èsì dẹ̀dẹ̀ fún báwọn pẹ̀lú mọ́jẹ̀ wọn ni káwọn fi ṣe ń yìí ọlọ́gbàrá ègún alẹ́kùn fẹ́ bá ní ájì ìyá nìsín kọ́dà tí wọ́n lọ fún káwọ́sì kọ́míṣàn gbé àlọ́ ájì o ṣùgbọ́n ń balẹ̀ ọkọ̀ sáré dé tó gèèjì ní báṣẹ wọn sáà sí. ilé ọlọ́run tá a fẹ́ sínú tẹ́lì tó bá kọ́ fẹ́ sínú ojú oorun yìí àwọn èèyàn sáré o. agbára ń bẹ kọ̀ wá sówó ìní òjì ó dandan má wà lọ́wọ́ náà ṣùgbọ́n wọn ní ká tó wá gilé ká tó wá gilé nísàlẹ̀ kí ni ìtumọ̀ gita bá fàṣí sálẹ̀ o wọ́n ní ìtumọ̀ gita fàṣí sálẹ̀ ni wípé hàdà lìgọ́ ìrì àdì maka àti wàtò sara maka sọ̀rọ̀ sábà láti wà tèmi lọ ẹ̀dọ́ ọ̀hún kàmá jẹun náà ní tó ìbá ẹ̀sì ájì tí ìbá àwọn àtòkì yẹn bá pé tí ìbá sara àbò ara maka àti ẹ̀kú ara maka ní ìsìn bí ìbú bá sọ bí ẹ̀sìn àti ìsìn tó wà ní ìsìn nígbà táà kì gbogbo ń dáhùn sílò náà kò sí àjọ náà ká gbá gbogbo ẹ̀ pọ̀ ká kò bí dọ́mà mọ́lẹ́ àti àti lọ yìí o à ń lọ sí káàpọ̀ àjì bẹ́ o fúnjọ́ márùn-ún àwọn inṣàlá rahman ah àwọn ìfọ̀tà wa ló sí o tó sì kò jọ́rọ́ ẹ̀sìn bí ẹ̀jẹ̀ ẹ̀fẹ́ dọ́gbọ́n yá gẹ́rọ́ dàpọ̀ kàṣẹ̀ ẹ̀fẹ́ tá fúnjọ́ márùn-ún mo kàn ní ìdí tí ń jẹ fúnjọ́ aláwọ̀ ká wọn ló sùn wa àjẹ́ bẹ́ẹ̀ tọ́jú pé àájìzà ìbádà ni kò sí kíni o kò sí agbára wà àájìzà bí báyìí kò sí wọ́nà tó tún lè mọ́ lọ kò jẹ́ dandan lọ́rùn kíni o lọ́rùn tó tọ̀. téèyàn bá wá lówó tó sì lágbára tí ò wá lọ tọ́gbé ikú ọ̀ràn rẹ̀ bẹ̀rẹ̀ ọ̀ràn olówó kan bẹ́ẹ̀ bá nàìjíríà ọ̀hún ti kú o ọwọ́ abọ́sásùkú wáyé bọ̀t ni wọ́n gbé kínní kọ́ọ̀pù yẹn sí lọ́dún náà lọ. lọ́pọ̀ ẹ̀ àsìkò ìgbésùn ọ̀rùn gbà náà tí wọn tí èyí ìdí sí pé ìjọba wà ní ọkọ̀ ojúmọ́ pé ọgbọ̀nsẹ̀ kínní sí káàtì ẹ̀ lọ́jọ́ àwọn tẹ́lẹ̀ alẹ́ lọ́nà pé bọ́ọ̀lù làbá lọ́tẹ̀ àbá fẹ́ báyẹ̀ wá báyẹ̀ wá lọ́tọ̀ kọ̀lọ́ mákàtí ìlú aláàjì tí wọ́n fi ń kó kọ rẹ̀ àwọn máṣírí ìgbà àjẹpẹ tàbí sọfún àná pé máa máa dà ẹni ọba kú tọ́wọ́ láwẹ̀ lọ́rùn àjẹpẹ àwẹ̀ tó alẹ́ mọ̀ olùkọ́kọ́ lọ́nà ìrànwọ́ tọ́jà tí a bá sùn kánú ọ̀gá la ànábì ò sì padà kúnlẹ̀ mọ́ wa pé ó délé kò délé lẹ́yìn náà àwọn àbọ̀ àbúyá ẹtú wá wo ìmọ̀ kẹjá sàn sọ ó ní fàdé inú lọ́ọ̀yì àhàkù àyòkù lọ níbi tàbí dàda náà bá a tẹ́ẹ̀mà bíi ti rí ni bíi ti rọmọdọ́n gan ni gbọ́dọ̀ gbẹ̀yìn pé fàdé inú lọ ọ̀dà gbèsè tọ́lọ́ ṣe ní tààwẹ̀ ni àbí gbèsè tọ́lọ́ ni ìlérí tí èèyàn ṣe fún rẹ̀ tí èsì rẹ̀ tó làbọ̀ mo mo insha allah insha allah àtẹ́lẹ̀ àbẹ́ ìdíbejì lẹ́ẹ̀mẹ́fà léra a wọ́n rìn yàn mẹ́wàá maka wọn ràn mí níyàn kí n sọ tẹ́lẹ̀ fúnra mi mọ́ sọ ìbejì wájú mẹ́fà léra wọ́n sì lọ́rọ̀ sí mi lọ́rùn tàbí ká sọ pé ìdájọ́ náà tẹ́lẹ̀ ní wípé tí ẹ ẹ pọfẹsà ìbọn mi téèyàn bá wá ní méjèèjì lọ́rùn tàbí ń bá yín sọ̀rọ̀ níbi tí wọ́n ti dákọ̀ méjèèjì èwo láàkọ̀kọ́ fún ìnàmbá wa fọ́dà ìrànlọ́ ìdá ajẹ́pẹ́ obìnrin ọ̀ma ṣe mọ̀ àti sáwọ̀ ìdánwò àbẹ́sùn ọkùnrin ẹni tí àwọn ọba fún ní àǹfààní àti gbà padà ní gbogbo ìgbà tí ń tọ́ ọmọdọ́ ọba náà kàmì náà ẹni tí ọba láǹfààní àti gbà padà kó wà tí ń tọ́ tí sì máa yẹ rẹ̀ yọ ọgbà nígbà tí ọba tọmọ nígbà ya nígbà tí ọ tọba sọ̀bù ìdí ma ẹni tó bá wá padà wà ní lọ́rùn sáwọn àni wà ní yù àwọn àbàrà síbẹ̀ wàlí ìlú lè lọ́wọ́ a máa túmọ̀ bá nínú ṣùgbọ́n lọ́dọ̀ ti àìtumọ̀ ẹni pé sọ́ọ̀mà àyò wàrídù àwọn tí wọ́n lẹ́tọ́ àti dogun ẹ̀ àwọn ọwọ́ akúbà ọláwẹ̀ tàti lọ ọláwẹ̀ títí lọ ó sì fọmọ bíi mẹ́fà lẹ. wọ́n wà sí kí ni o wọ́n ó pin àwẹ̀ ìmọ̀ra wọn lọ wọ́n sì ni o wọ́n ó pàgbà padà wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ṣùgbọ́n kọ́yìn kan wá ń bẹ lórí kí wọ́n bá alá ẹnjí òsì mẹ́gbà wẹ̀ padà tó ń tọ̀ ń bá jẹ́ pé àwẹ̀ tó ní lọ́rùn pé ti Ramadan ayé àwọn afáàní àti ẹ̀sọ́ pé gbogbo Ramadan ti yàn bá já dẹ̀dẹ̀ ní kéèyàn ó tò níra wọn nígbà tó bá fẹ́ san padà torí pé kí ni àlọ́ sọ̀tàn náà sọ ó ní ṣáàrù Ramadan oṣù Ramadan ajẹ́ pé bó ìbádẹ̀ ẹ̀yọkàn ìbádẹ̀ mustaqilla ṣùgbọ́n ọ̀rọ̀ yìí kò wọlé o torí kéèyàn torí bó ṣe pè lóṣù kan yìí tó téèyàn bá lọ rè ṣéèṣì lọ rè já wura rẹ̀ tó bá wura rẹ̀ jẹ́ fọ́jọ́ kan ntí ìbàjẹ́ ni pé táàtì lè sì bàmá dọ́ràn ọwọ́ tó tó sì bàjẹ́ ni ó gbà padà a jẹ́ pé bí òun ṣe ńlá tọ́sán ńlá ọjọ́ kọ̀ọ̀kan dúró lọ́tọ̀ọ̀tọ̀ ni ọkàn jẹ́ pé oṣù tẹ́tí àgbà ni a dá pọ̀. Ah. nàám ìdá ń tó wá jẹ́ pé àwẹ̀ kà fárọ̀ lèèyàn bá ní lọ́rùn kíkà àwẹ̀ tán ni ọwọ́ ajẹ́ olóṣù méjì ìwà lọ́mọ mẹ́fà wọ́n wá pè ní tẹ́ntẹ́n pé but sẹ́wọ̀n pé túwèé pé mọ̀tàtà àbẹ́rẹ́ náà ọba wí ọgbọ́dọ̀ tẹ̀lé ara wọn so bọ́dà wọn náà kọ́ bẹ̀rẹ̀ bọ̀dẹ̀ dàpọ̀ ẹ̀jọ̀ ń wọlé fẹ́ bẹ̀rẹ̀ ìjọ́tẹ̀ bá bẹ̀rẹ̀ tí so bọ́dà kejì yóò gbé tiwọn náà so yóò jẹ twenty days báwọn so bọ́dà kẹta náà bá ṣe dàgbà sí kí agbé báwọn àwọn àfáà ní nínú ìdájọ́ ọlọ́ eléyìí wọ̀ wọlé o ìmọ̀ wọn wá ẹnìkan nínú wọn kí ọ̀pá rẹ̀ kalẹ̀ tí wọn bá lówó láti fi bọ́ sixty kí ni aláìní wọn tó wọn lè dúró sí wọn má dùgbò lọ ṣùgbọ́n tí wọn bẹ lówó lọ́wọ́ wọn bọ aláìní fáyìn náà ìlànà tọ́wọ́ yẹn dá àwọn ènìyàn mú ẹni tí wọn bá pàkàlẹ̀ gbọ́dọ̀ gbàlera wọn ni wọn èyí ti kírọ́ọ̀sì ọlọ́run ní kọ́nà so fifteen ẹ̀yin lẹ́ẹ̀mú oṣù àlà ntọ́kàn ntàkàn kò ní pé àlè bàbá kòǹgbà náà tẹ́ ẹ bá ti parí kẹ́ẹ̀dín gbọ́ là. ẹnì tó bá sì nílùú ìrùn lọ́rùn tí wọ́n bá ń gbà lọ tí wọ́n bá ń gbà lọ táàárẹ̀ bá dé bá tálẹ̀ tó fi yá padà yọ bọ́ọ̀lù rẹ̀ papọ̀ ni tó bá ti jẹ́ pé sọ́mà yẹn ti fi nǹkan ṣe bí tẹ́lẹ̀ bàbá fún mẹ́lẹ́ ààrẹ kò ti bọ́ nìyẹn yóò bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ padà kó ní ọ̀wọ́ ni nǹkan tí abẹ́kíyà dùn ní ṣùgbọ́n tá a fi àgbọ̀ yẹn ni wípé kì í wá sàwọn obìnrin gan tá à ń bẹ̀rù lórí ọ̀rọ̀ wọn gan kẹ́lẹ́ máa láwẹ̀ lọ ọkùnrin náà máa láwẹ̀ lọ ṣùgbọ́n ọ̀nà tó ọ̀nà súnmọ́jú àìsàn wa gbogbo ẹ tó bá jẹ́ pé àárẹ̀ tó lè lọ ló ṣe àárẹ̀ lè lọ padà ló ṣe ṣùgbọ́n ààrẹ ìgbọ́n tí wọ́n tẹ́kọ̀ọ́ nípa ọdún tó lè lọ padà yìí tẹ́ ẹ díá six months lẹ́yìn Ramadan ààrẹ yìí lọ lọ jíde ewu kò ní àwọn ìjọba padà torí ó sọ̀rọ̀ pé kọ́ gbàrọ̀ padà láwọn ọjọ́ mi sọ́lọ́jọ́ mi ọ̀ inú àlẹ́ náà wà ṣùgbọ́n ara rẹ̀ ọ̀yà Ramadan ọjà wẹ̀ twenty days Ramadan di bíi lẹ́yìn Ramadan bí oṣù kan ara rẹ̀ bá yá padà ọwọ́ á tó bíi ọdún kan oṣù bíi mẹ́fà mẹ́jọ sígbà lọ́sẹ̀ wà á kú kò sì gbà wẹ́wù ọlọ́jọ́ mi tó fi lè gbà tí ọ̀gbà bí òní òní ajẹ́kọ́lá àwẹ̀ twenty days lọ́rùn irú ẹni báyìí sọ́ọ́ màá ní òun sọ́ọ́ màá ní òun wáyé yóò àwọn tó bá jẹ́ wàlíyù rẹ̀ wàlíyù ó túmọ̀ lọ́dọ̀ àwọn apákàfà wọn lọ́dọ̀ tàwọn ó ní kíni o òun ní ẹ bá jẹ́ mọ́gàjì lé ló bá apá kan àwọn apá mi kọ́ra àbábá wa ọkùnrin fẹ̀mí rahimahumullah rahmatan wasi'a ẹni táwọn mú ni pé àwọn wárọ́sà rẹ̀ àwọn ni wọ́n bá sí kíni o àwọn ni wọ́n bá san ṣùgbọ́n ní àwọn tó lè jogún rẹ̀ kí n tí bàbá wa ọ̀fẹ̀mí ìmúnu ọlọ́wọ́sà bá ní sanwó-ẹ̀sán olórí ṣùgbọ́n èmi gan èmi ò múyàn ẹ̀ǹtẹ́mi mójú olùrọ̀ míì táwọn afọ àpapàdà sọ wípé o gbogbo ẹnì tó bá ti jẹ́ wàlẹ́ yìí rẹ̀ ìbá àmọ́jẹ̀ nù fámìlì tágbára wọn bá gbé ìbáàjẹ́ láàrin ọ̀rẹ́ torí pé aṣọ àṣọyí pé wọ́n ní mìíràn náà bá a gbòòrò àwọn ènìyàn gbà gbogbo òmìn náà wọ ìpàdà ẹ̀yìn náà jọ ní kíni o olùgbọ́jú ara yín tí wọ́n bá kú mọ́ra wọn mọ́ fámìlì fọ́nìlẹ̀ ìhàmù tàbí tábàrà fámìlì àbí bí fámìlì tó tiẹ̀ tó bọ́ sí gan ààrẹ tí wọ́n gbà fún mùsùlùmí sì ni wá aláta sọ pé àwọn náà jọ ní kí ni o olùgbọ́jọ ara wa àwọn alájọrọ̀ rí ara wa àwọn alájọsí ara wa àjẹ pé anábì jíjọ ti ń sọ̀rọ̀ náà ọmọ ti ń sọ òtí ọ̀sọ̀ pé sọ́wọ́n á ní wàásí yù ẹni ọba kàkalẹ̀ pé ìwọ ni wọn máa darí ọ̀rọ̀ mi tí ń bà sí ma òní ọgbà ìbá wàhálà lọ́rùn tani o ẹ̀ tó kù bíi magaji tàbí ẹni tí mójútó ilé wọn. tọ́lá ní sọ́wọ́n àwọn míì náà lo wà lẹ́yìn òǹpa fẹ́ tọ́kàn jọ mí ìlú mi asọ́ba rẹ̀ ṣùgbọ́n àdàkùn lè hà ọ̀sẹ̀ tí ò lè gbà fún padà kọ́lá àbọ̀jẹ́ ìmáàmù àdúgbò lọ́wọ́ máa dá sí wọ́n sá ní à ah, ní wọn kàlùkù wọn yọ bọ́ọ̀kúrà na kuru dana òṣùwà ṣe bí twenty five lẹ́pẹ́ à ah, wọ́n ní wọn tó jẹ bí ti ọdún kẹta sísè náà o gbogbo àwọn kàtà ìfọwọ́ lọ́bi seventy eight o òṣùwà là ń ṣara rẹ̀ mẹ́rin lẹ́yìn ni wọ́n bẹ̀rẹ̀ family ìyá wò ni wọ́n mẹ́ta lọ à ah, àkínú seventy eight kí ni àkúnlẹ̀ wọ́n yóò seventy two òṣùwà là ìmáàmù lè gbọ́ amọ̀ṣáláṣí àwa náà wà ní yúwe làwa náà the eight and nine wáyé lóko ha ẹmbásí èyí dé ìkéyàn bá fi túmọ̀ àwà ní yúwe kò sí ǹjẹ́ ọ̀dà ń bẹ̀ kí gbèsè ọ̀sá kúrò ló ń gbèsè sáà ti gbàlí ìsìnkú wọn lè bá àyàn gbà wẹ̀ nítorí pé ààrẹ ìfún gbogbo ti jẹ́ ìgbà rẹ̀ níyà bá a fẹ́ ìfún kẹrọ bọ́ọ̀ náà káàkàdà so ebi ọ̀wá jẹ́ kó jẹjọ́ mọ̀ wá bá yẹn lẹ́rù nípa pé ah, tẹ́lifíwá sọ báwọn ajẹ́pẹ́ obìnrin tó yẹ ká sọ ní wípé ọ̀yẹ́ kí ni o tiẹ̀ ju o pé bóyá wọ́n máa yọ máa sàn àwọn pàtó ibi tó ń bá bí ọ̀sán dé nítorí pé èèmọ̀ ń bẹ́ bí ọ̀rọ̀ náà sàmà ń sọ pé ìdàsọ́ láti mọ́ra à ẹ̀gbọ́n tó wuli èyíkéyìí obìnrin tó bá lè máa kírun rẹ̀ déédé wà sọ ọ́ mẹ́tí ṣáàrọ̀ hà láti ra ìlọ́gbà tó sì lè máa gba rọ̀mọdọ́n rẹ̀ wà sọ mẹ́tí ṣáàrọ̀ hà tí ń ṣe mọ̀rọ̀ àti tí sì ń gbà bọ́ọ̀sán tẹ̀lé pé kọ́ gbà ara ẹ̀ tí ò lè ẹ máa yẹrẹ ẹ máa yẹrẹ ọ̀pọ̀lọpọ̀ wa kà nǹkan kọ́lá àwọn obìnrin nínú bàdá mi tí ọkàn wọn lọ títí wọn ń ka nǹkan míì kún ju tọ́jú ọ̀rọ̀ yẹn kan lọ kí n ṣẹlẹ̀ sáwọ́ ọ̀pẹ náà tẹ̀fẹ̀ tọ́jú ọ̀rọ̀ yẹn gbà mí ọwọ́ dẹ̀ndẹ̀ láàfin mu èyí tí wọ́n rán wa ìlàwọ̀ àwa mọ̀ tó sùn lè rí ọmọdé náà bẹ́ẹ̀ wá lọ́sọ̀ tààrà ní gbígbé à wà á náà bá ara tó fún mi tẹ̀lé sí ọkọ rẹ̀ subhanallah aláwọ̀ sọ fún dọ́gba nìkan mẹ́gbẹ́ mẹ́ríkà ẹ bá ń ṣe ògbó lẹ́kọ́ àjẹ́nà méjì ẹ̀jọ́ fún bèrè wọ́n wà ní gbólógbó ọ̀kọ́ ọ̀gbà wọlé ẹ bá kò sí òní gba fìdí ọ̀sùn wọlé tọ́wọ́ ẹjẹ́ pé ọgbà fìdí ọ̀sùn wọlé ìdáwọ̀ ọkọ̀ yẹn sànù wọn rẹ̀ táyà wọn lọ́wọ́ o èyí obìnrin kan bẹ tá a rẹ̀ ìrèpè yọ wọn àbí tẹ̀lé tí ò ní lọ́kọ. nàá ẹ bó ti má bù náà lọ́nu kí sáàkì wọ̀ nígbàgbà àwẹ̀ lẹ́yìn ọlọ́run ti wúwẹ̀ àkàràjì kò ká jẹ́ pé yàwó ló wọ̀ yẹn kó fún mi wọ́ ọ́ ṣé mo dá lẹ́lẹ̀ mi kó kí n sáwọ̀ ọ́ jẹ mímu kí n wọ́ ni torí kò sí kíchìn àti jẹ̀ náà pẹ̀lú ẹ̀kọ́ lẹ́lẹ̀ kò ní ní kíchìn àti jẹ̀ náà ẹ̀ tó tó sì dúró wa yóò ìrìn ayé lọ́nà mẹ́wàá olùsí àjẹnà akọwà ìjẹnà hadith wà lórí ẹ kọ́dà ìwáyà mi tí wọ́n fẹ́ akọwà ìjẹnà gan kẹ́ òfin tí ó kù ní gbogbo ayé yìí lọ lọ́nà kọ́yìdù kan wà pé pé kọ́kọ́ fi límìtì kan sí bákàbàkà àlàkùnlé ha ẹ má sì mi gbọ́ o àrínú àwọn àbá àtẹlóbìnrin ti ń tọmọ lọ́wọ́ ti ṣe kàkà ṣùgbọ́n kéèyàn ọlọ́rẹ̀ yìí máa èyí tí àwọn bá fẹ́ gbá mú ọmọ ẹ̀rí ti ń bẹ lórí ẹ̀ tí wọ́n bá ti ẹ̀rí wájú ọlọ́run ọmọ káwọ́ pé ah, ah, láti ṣe nǹkan tí a ti ń dìsáǹdì rẹ báyìí àṣetì ẹ̀ ń bẹ́ẹ̀ bá wà bá àtẹ̀lé tóbi yín bá lóyún ló ti tọmọ lọ da tó lù hó olùkọ́ tẹ́lẹ̀ ní sáré ìpìlẹ̀ kókó mi ọ̀bọ̀ ẹ̀dọ̀ tẹ́lẹ̀ ní ìrìn múlù gan kí o má fi bọ́ọ̀lù rẹ̀ ṣe kọ́mọ sọ ọ̀rọ̀ ẹ̀sìn di géèmù sọ̀rọ̀bájì náà ni àjámọ̀ ní kò papọ̀ ẹ̀yìn sẹ́ ìzámù ẹ̀yìn sọ pé dandan ẹ̀sìn tèmi nì ẹ̀sìn tìyàwó tèmi nù èmi ò sì bá tí wà kà fún ebí èmi lọ ni pé obìnrin o tó bá jẹ́ pé olóyún ló ti lọ jáwèé àbí tó ń ti lọ jáwèé yọ gbà wẹ̀ padà ní kò ní kọ́ yẹn mo sì lẹ́yìn èmi tó sì balẹ̀ sí mi lọ́kàn déwájú Allah subhanahu wa ta'ala bọ́wọ́ tẹ̀ wá sí jẹ́ rí mi pẹ̀lú ẹ̀rí mi ìtìmá tó ń yọ wájú o tó tún ṣe jù bá ń lọ ìmáàmù Ṣàfi'í náà máa tẹ̀lé o ní idha qultu shay'an fasahha an rasul sallam khilafuhu fakhudhu bil hadith wala tuqallidun kò sì ní gẹ́lẹ́ nù tí n bẹ wí nǹkan kan para nísìn tẹ ẹ wá ń taná wo ẹ̀sìn ẹ bá lọ rè rí ẹ̀rí kan ẹ̀mí ò rí nu ẹ̀rí wá padà gbọ́ ọ̀rọ̀ mi padà pé à mo rò lẹ́nu ìmọ̀ọ́mù ṣàbí sọ o dẹ́kun èmi bọ́ pápọ́ sọ̀rọ̀ ẹni tó mi déwájú ọlọ́run ọ̀rọ̀ ànábì tó orí tó ti yára lọ́dún ni ó mú o lé ọ̀rọ̀ mi dànù ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀sìn èèyàn gbọ́dọ̀ lẹ́yìn lọ́dọ̀ àlọ́sìn bá lọ́ta ẹ̀yìn tí mo fi sọ́ọ̀rì èyí gbọ́dọ̀ gbé ní ẹ̀rí kìí ṣe àfàlà ń tẹ̀lé o alágbàwí láàfà o aláṣẹ́gínní o alágbàwí o ní àfà ẹ dákun ṣé gbogbo alágbàwí náà ní máa ń tẹ̀lé tó náà ń dàrú tó bá yọ ń pẹ́rọ nígbà ọ̀bọ̀ bàní ẹlọ́kéde o ẹlọ́kéde pé ìpàdé bá ń bẹ̀rẹ̀ lọ́wọ́ wọn lọ kéde ìsìn bẹ́ẹ̀ náà tọ́lọ́kéde tí ò ní wá rẹ̀ tó sì yọ wá rẹ̀ alákùnrin hàn ọ̀rọ̀ ẹ̀sìn wa ntɛw kálukú mú lọ sọ́dọ̀ àlọ́ sọ̀tàn ni wọ́n ní à ń ṣe é papọ̀ ń bí ni à ní papọ̀ nígbà tá a bá fẹ́ sọ̀rọ̀ etí ẹ̀ ibi ọ̀rọ̀ wà lọ. ọdún bí a ṣe gbogbo wa papọ̀ à ní ríra wa màlẹ́kọ̀ wà fún kálukú láyé ọ̀tọ̀ọ̀tọ̀ ni a ní a máa ṣe ni a ní sọ́ọ̀bù tẹ̀sí kí ni o papọ̀ torí ìmọ̀tẹ́ nǹkan bíi jí èmi ẹ̀yin náà mọ̀tẹ́ nǹkan bíi tèmi ìyìn tó sì jẹ́ òtí wọn fún kálukú tá nǹkan sí o náà lọ́kàn àjọpàdé ní kọjá pé nǹkan mi ní bẹ̀rẹ̀ lẹ́yìn àfi sọ̀rọ̀ bàbá náà kọ́dà kò kọ́ba ní mú àwọn obìnrin wa dúró kọ́sàánú àwọn tá a jẹ́ àfa àwọn náà kọjá lè máa ṣe bí ànábì kálí kọ́sì rẹ̀ dáadáa káà náà lè máa ṣe bí ẹ̀kọ́ tó yíjà fọ́nrán kọ́sàánú àwọn náà kọ́ lájọ kọ́sọ̀rọ̀ láhàwùlà lànà kọ́lá kó wà ní ilẹ̀ ìlẹ̀ wọ̀nyí.